ẹni bá lálàá òṣì látòjú wọn tọba wa jí sáyé tọ́bára rẹ̀ ní òṣì àlá òun dá. ẹ ti fún mi lérò èmi náà ò fún yín légbodò báwo bá kì fún mi a máa ń kì fáwọn padà. ìgbà tí mo ti ń gbẹnu lé yìí mo wẹ́bà sọ pé mo ní ìyá rẹ̀ mo lẹ fọ́tò pé mo wá yàrá. ṣé o ṣe kó mo change ọmọ ìlú mi lọ. ẹ wo òrèrè sì bá wù ẹ gangan ni a ti change. ojú ẹni láti mọ àìkú ìsìn ẹni àti lè gbọmọ níṣọ ewúrẹ́ kó lọ sísọ àgùntàn lọ jẹ. tó bá rí ẹsẹ̀ ó ń jẹrà ni tó ń yọ ẹ̀jẹ̀. tí aláboyún tó ẹ̀pọ̀ yóò ti ju bí three four months lọ tó bá débi òun yà á ṣe. ọmọ yẹn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó lórí ọ̀rọ̀ kan síkùn tí ọba ṣe bí bí ìgbẹ́dẹ̀ẹ́ bà lórí ọkùnrin tára ò ní rọ okùn tára ò ní ro etí ẹ. èmi àti babájídé ṣèjọ wà ní five days ago. mo ní bọ́lá láti jọ ọjọ́ ẹ̀ bọ́lá jíde ẹ ṣílẹ̀kùn fún mi ajọ́ ń lọ ni o. nǹkan ti ń ṣọmọ nǹkan ti ń ṣọmọ ẹ wọ nǹkan ti ń ṣe ẹ̀yìn gan nǹkan ti ń ṣe ẹ̀yìn gan ẹ wọ nǹkan ti ń ṣe ẹ̀yìn.